òtítọ́ ni pé sọ̀làtù lìfáàtì wà nínú tẹ̀síìrù ebúrú kẹfì àti pé ṣé ó rinlẹ̀ pé ali ọmọ àbúrú tọ́lì rọ̀díyà náà ánì ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ka sọ̀làtù lìfáàtì lójú ayé ànẹ́bí sallallahu alayhi wa sallam. salatul fati nínú tafsiru ibnu kasir kò sì sí nínú tírà tafsiru ìsìláàmù kankan gẹ́gẹ́ bí kò ṣe sí salatul fati nínú hadisi kankan àmọ́ wọ́n ṣe àfitì gbólóhùn gígùn kan sí ọ̀dọ̀ ali ọmọ àbúrò tọ́lì rọ̀díyà lọ́rùn ánìmù. gbólóhùn náà dúró fún àṣọ̀láàtù gbólóhùn náà sì gùn. nínú gbólóhùn àṣọ̀láàtù náà ni gbólóhùn kan ti jẹyọ báyìí. àlèkọ́tàm lè máa sábàkọ̀ wàlè fàájì lè máa ògòlé kọ̀ ìyẹn nìkan ni gbólóhùn tó jẹyọ nínú rẹ̀ kí a lọ kà á ní kíkún ní abẹ́ ìtúpalẹ̀ tí ibnu kẹfìrì mú wá ní abẹ́ àyà fifty six nínú súra al-ahzab àmọ́ ẹ jẹ́ kí a tẹ́tí gbọ́ àwọn àlàyé kan lórí ẹ̀gbà wa náà ní àkọ́kọ́ a ti sọ síwájú pé kì í ṣe haramu fún ẹnikẹ́ni láti hu gbogbo nǹkan láti fi tọrọ ìkẹ́ àlàáfíà àti ìbùkún fún ànábì sallallahu alayhi wa sallam kì í ṣe èèwọ̀ láti ṣe bẹ́ẹ̀ kì í ṣe haramu láti ṣe bẹ́ẹ̀ ní òdiwọ̀n ìgbà tí a bá ti ṣọ́ra fún àwọn nǹkan mẹ́fà tí a ti ṣe àlàyé nípa wọn síwájú. kókó kejì nípa àsọ̀láàtù tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Álì ọmọ àbúrú tọ́lì rọ̀díyàlọ́hùn ánìhùn. ṣíṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Álì ọmọ àbúrú tọ́lì bíi kò fẹsẹ̀ ìyẹn ni pé ẹ̀gbà wá ọ̀rọ̀ náà lẹ. gbogbo àwọn àlàyé nípa lílẹ̀ ẹ̀gbà wá náà ó kúkú wà nínú ibùdó tẹ̀síìrù bákan náà. ìṣòro tí àwọn oníṣọ̀láàtú lè fáátì kàn ní nípa ẹ̀gbà náà ni pé wọ́n ń wá gbogbo ọ̀nà láti ṣe àfitì sọ̀làtún ìfáàdì sí ọ̀dọ̀ àwọn ẹni rere. ọ̀rọ̀ kò sì gba bẹ́ẹ̀ lọ. sọ̀làtún ìfáàdì kò ti ọ̀dọ̀ ẹni rere wá. ọ̀tẹ́ ẹ̀sìn ló mú wá. kókó kẹta nípa àsọ̀láàtù tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Ali ọmọ Abu Talib radiyallahu anhu. òun ni pé àwọn àdánwò ọ̀kan òjọ̀kan tó farasin sára sọ̀láàtù lè fàájì gẹ́gẹ́ bí ọ̀nà tí sọ̀láàtù lè fàájì gbà wáyé àti àwọn àjùlọ láìrọ́ èyí tí àwọn onísọ̀làdùn fàájì bù fún sọ̀làdùn fàájì kò sí ọ̀kankan nínú àwọn àdánwò wọ̀nyẹn lára gbólóhùn gígùn tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Álì ọmọ àbúrú tọ́lì paríparí ẹ̀ wá ni pé ọ̀tọ̀ ní sọ̀làtù ìfàájì tẹ́ẹ̀sì mọ̀ bí ẹ mọ̀ owó ọ̀tọ̀ ní gbólóhùn tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Ali ọmọ àbúrú tọ́líbì kò jọra wọn kí ni ẹ burú nínú ìtumọ̀ sọ̀làtù ìfàájì ṣe ìtumọ̀ salatul fàájì gan ni ó burú ṣùgbọ́n àwọn àdìsọ́kàn tí wọ́n fi gbé e kalẹ̀ àti àwọn àdìsọ́kàn nípa àjùlọ ọlá tí wọ́n kù fún salatul fàájì.